n tí a fẹ́ bára wa sọ òun náà ni pé gbogbo n tí ń jẹ́ àdánwò láyé gbogbo mùsíbà àbádánwò láyé téèyàn bá kojú ẹ̀ pẹ̀lú ìmáa dábàá dáadáa ìmáa ronú dáadáa sí ọlọ́run ọba ọba àlékè ọlá a rí i pé gbogbo àwọn mùsíbà yẹn gbogbo àdánwò yẹn yóò di n tí ó lọlẹ̀ yóò di n tí ó rọ̀ yóò di n tí ó ṣe kíni tí ó wálẹ̀ ìmáa dábàá dáadáa sọ́lọ́run ìmáa àbí ìmáa ro nǹkan dáadáa ìmáa ronú dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba irú nǹkan yìí ìjọsìn ni tó jẹ́ tẹ̀mí tó tóbi kíyàn máa dábàá dáadáa àbí kíyàn máa ronú dáadáa sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọba ọlá òun náà ni pé kí ni kíyàn ní àdìẹ ọkàn ń pé n tó tọ́ fún ọlọ́run ọba ọba àlekè ọlá àti n tó yẹ fún ọlọ́run ọba àlekè ọlá nínú àwọn orúkọ ni àbí àwọn ìròyìn ni àbí àwọn iṣẹ́ ni gbogbo àwọn nǹkan tó tọ́ tó yẹ ọlọ́run la gbọ́dọ̀ máa ṣe kíni la gbọ́dọ̀ máa rò sísàkà ní ọlọ́run eléyìí ni ìtumọ̀ ká máa ṣe kíni ká máa dábàá dáadáa àbí ká máa ronú dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba bákan náà aláàtì máa ní àdìẹ ọkàn gbogbo ohun tó ṣe é pé ní ó ó tẹ̀lé àwọn orúkọ yìí àbí tí àwọn orúkọ wọ̀nyí àti àwọn ìròyìn wọ̀nyí tó dá lẹ́jọ́ nínú àwọn orípa tó tóbi ní àwọn orípa ńláńláńláńlá gẹ́gẹ́ bí Kaládé ọkàn pé ọba àlekèọlá ọlọ́run ọba ọba àlekèọlá ó máa ń kẹ́ gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ pátápátá tó bá lẹ́tọ̀ọ́ sí kẹ́ ó máa ń ṣàánú gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ tó bá lẹ́tọ̀ọ́ sáàánú bákan náà ó máa ń ṣe àmójúkúrò fún ẹ̀ṣẹ̀ àwọn ẹrú rẹ̀ tán bá dẹ́ṣẹ̀ nígbà tí wọ́n bá ti ń túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tán ronúpìwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tán darí ẹ̀mí wọn padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba bákan náà ọlọ́run ọba ọba tó máa ń gba ìjọsìn lọ́wọ́ gbogbo àwọn ẹrú ẹ̀ ni gbogbo ìjọsìn tá a bá ń ṣe à ń kírun ni à ń gbààwẹ̀ ni àyàn ìsàká ni ọlọ́run ọba ọba àlékè ọlá ọba tó máa ń gba gbogbo ẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ní àdìẹ ọkàn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba gbogbo nǹkan wọ̀nyí ló máa ń ṣe kí ni ló máa ń ṣe ní àwọn nǹkan dáadáa bákan náà aláti máa ní àjẹ́ ọkàn ń pé ọlọ́run bàbá àlekè ọlá òun ló fi ń ní òye tó tóbi jùlọ òye ọlọ́run ọba ó yé ọlọ́run ìdí tọ́lọ́run ọba fi ṣe gbogbo àwọn nǹkan tó ṣe ọlọ́run ọba ló ní òye tó tóbi jùlọ níbi gbogbo àwọn nǹkan tó kádàrá ẹ̀ àbí gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba pè gbogbo ẹ̀ kalẹ̀ ọlọ́run ọba ló ní àwọn òye tó tóbi jùlọ ń pa ẹ̀ òun ló mọ̀dí tó fi ṣe bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti dá ní àbá dáadáa sí ọlọ́run ọba òun láti tó bá ti ní àbá tó dábàá dáadáa sọ́dọ̀ lọ́wọ́ náà ọba àbẹ ẹni tó bá lérò pé kéèyàn ní àbá dáadáa sọ́dọ̀ wọn ọba àbí kéèyàn máa ronú dáadáa sọ́dọ̀ wọn ọba ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn má ṣe kíni kó má ṣiṣẹ́ kó fi iṣẹ́ kalẹ̀ kó má jọ́sìn fọlọ́hun kó má ṣe ìbádà fọlọ́hun kó wá ní ọlọ́run ti dábàá dáadáa sọ́dọ̀ ọba ọlọ́run á sàn wọ́n lẹ́sàn irú ẹni báyìí mistake ló ń ṣe o àṣìṣe ńlá gan-an ni ló ń ṣe òun ní àbá dáadáa sọ́dọ̀ ọba ó wá pa ìjọ́sìn tì àwọn iṣẹ́ tó yẹ kó ṣe ó pátì ò ṣe é àṣìṣe lélẹ́yìí jẹ́ fún ẹ lápèjúwe arákùnrin kan onílẹ̀ ilẹ̀ tó wá nìyí òun rọ kan pé kílẹ̀ yìí kó so èso fún ẹ kó so oríṣiríṣi èso fún ẹ nínú àwọn èso tí ó ṣe é láǹfààní n tó ń lérò lélẹ́yìí ṣùgbọ́n ilẹ̀ tá a wí ó palẹ̀ yẹn tì o pátì o ò gbin nǹkan kan sórí ẹ̀ e, o ò gbin nǹkan kan sí orí ilẹ̀ yẹn o ò so èso nǹkan kan o ò gbin nǹkan kan sí e. o ò ro ilẹ̀ yẹn kó kọ́ ibè síbẹ̀ kó ṣe kíni kó gbin àwọn nǹkan tó yẹ kó gbin síbẹ̀ tí wàá máa retí pé àwọn nǹkan yẹn á so èso o pátì wàá ń retí pé kí ilẹ̀ yẹn máa so èso jáde fún ẹ láláì gbin nǹkan kan sórí ẹ̀ à eré ilé àti mọ̀ pé baba ńlá àṣìṣe ni kò àbá àbá tí ò dá lélẹ̀ àbá ẹ̀ tó ń dá pé kí ilẹ̀ yẹn kó so èso fóun láìṣe pé òun gbin nǹkan kan sórí ẹ̀ àbá tó ń dà yẹn àṣìṣe ni kó máa wá fi ra ẹ̀wé ẹni tó ṣe é pé ní òun tiẹ̀ ó gbin nǹkan sórí ilẹ̀ ó fomi sí i ó kọ ebè ó ṣe gbogbo àwọn nǹkan báyìí kó máa wá retí pé èrò èso tí ẹni yẹn ń gbà òun náà á gbà á ah, irú ẹni báyìí ní máa kà sí ni pé òun ló fi ń gọ̀ nínú àwọn òmùgọ̀ o ò gbin nǹkan kan sórí ilẹ̀ o wá ń retí kó sèso fún ẹ bákan náà náà ni ẹni tó ṣe pé ní ó ń dábàá dáadáa sọ́lọ́run ọba ò ń dábàá dáadáa sọ́lọ́run ọba pé kọ́lọ́run ṣoore fún ẹ kọ́lọ́run ṣe gbá kọ́lọ́run ṣàwo o wá fi gbogbo àwọn iṣẹ́ tó yẹ kó o ṣe gbogbo àwọn ìjọsìn tó yẹ kó o ṣe lọ́lọ́run ṣe lọ́rùn yàn fún ẹ o pàtì o ṣe o dẹ̀ ń retí pé kọ́lọ́run wá sun ẹ́ lẹ́san àṣìṣe ńlá lélẹ́yìí o òun láti ṣe kíni tó bá ti ń dábàá dáadáa sọ́lọ́run ọba òun láti máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ni kò ń ṣe pé wàá paṣẹ́ tì wàá paṣẹ́ eré lẹ̀ ò ní ṣe wà máa retí ẹ̀san bákan náà àbádádá sọ́lọ́run ọba à máa dábàá dáadáa ọba àbí ká máa ro dáadáa sọ́dọ̀ ọba kọ́lọ́run ó ṣe dáadáa fún wa yóò ṣoore fún wa a gbọ́dọ̀ máa rò pẹ̀lú ìmáa gbé àwọn ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ ohun tẹ́lẹ̀ wọn bábá ní ká jìnnà sí ká gbé jù sílẹ̀ àwọn tẹ́lẹ̀ wọn bábá ní a máa ṣe ní ọ̀ranyàn ká máa ṣe ọ̀nà tá a lè máa fi máa dábàá re àbí ronú dáadáa sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba nìyẹn pé ah ọlọ́run ó mú re dáadáa wá ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá lọ lérò pé kóun máa dábàá lọ sọ́dọ̀ wọn bàbí kóun máa ronú dá sọ́dọ̀ wọn wọn bá pé kóun wá paṣẹ́ tì kóun má ṣe dáadáa àbí kóun máa dẹ́ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ inú ẹ̀tànjẹ ló wà inú ẹ̀tànjẹ ó ń deceive ara ẹ̀ ní inú ẹ̀tànjẹ ló wà kó ó dẹ̀ tún fọkànbalẹ̀ níbi ète ọlọ́wọ́n ọba ó fọkànbalẹ̀ pé kò sí tẹ́lẹ̀ wọn bá ó ṣe fóun báyìí lọ́rọ̀ ẹni bẹ́ẹ̀ ṣe rí àfáàwá Ibn Qayyim kọ́lọ́n bá wa kẹ ó ní ó ti fojú hàn kò kò tiẹ̀ kò kò rújú rárá kí ló fojú hàn ìyàtọ̀ tó wà láàrin kéèyàn máa dábàá re sọ́dọ̀ lọ́wọ́n ọba àti kéèyàn máa tan rẹ̀ jẹ ìwọ tó ń dábàá dáadáa sọ́dọ̀ lọ́wọ́n ọba ó clear ìwọ tó jẹ́ pé òun tan rẹ̀ jẹ ní o ti fojú hàn òun náà láti ṣàlàyé síwájú ìmọ̀ dábàá dáadáa sọ́dọ̀ lọ́wọ́n ọba pé Ọlọ́run ó ṣoore yóò ṣe dáadáa fóun tí ìdábàá sọ́dọ̀ lọ́wọ́n ọba yẹn tó bá yẹ pé a fi iṣẹ́ rẹ pẹ̀lú ẹ̀ ó dáadáa pẹ̀lú ẹ̀ o dẹ̀ ń ṣojú kòkòrò àti máa ṣe dáadáa gbogbo nílò ní a ṣe ò ń ṣe nílò ní a fi sílẹ̀ o gbòjù sílẹ̀ irú eléyìí ó lálàáfíà pé ó dábàá rẹ sọ́dọ̀ Ọlọ́run ọba ni ṣùgbọ́n tó bá ti jẹ́ pé àbá rẹ tó ń tẹ̀sọ́ Ọlọ́run ọba pé Ọlọ́run máa ṣoore ó máa ṣe dáadáa fún ẹ o paṣẹ́ tì o ṣiṣẹ́ rere o wá mọ̀kùn sínú ẹ̀ṣẹ̀ àwọn nǹkan tọ́lọ́run ní kíkà jìnnà sí inú ẹ̀ láti bá ẹ eléyìí òun tàn rẹ jẹ ni o òun tàn rẹ jẹ ni o so fún di eléyìí ìpínlẹ̀ tó yẹ kó wà lára mùsùlùmí òun náà ni pé kí ni kó jẹ́ ẹni tí ó máa dábàá dáadáa àbáre tí ó máa ronú dáadáa sí ọlọ́run ọba rẹ̀ ọba àlekè ọlá ààyè méjì ló ti wá jẹ́ túláàsì tó jẹ́ ọ̀ranyàn fún mùsùlùmí kó ṣe kí ni kó jẹ́ alábàáre alábàdáda sí ọ̀dọ̀ ọlọ́run ọba ààyè méjì náà ni ààyè alákọ̀ọ́kọ́ òun náà ni ìgbà tó bá ti ń jọ́sìn fọlọ́run ọba tó ń ṣe tọ́lọ́ bá ní ká ṣe níṣẹ́ ó ń kírun ni àbò ń gbàwẹ̀ ni ó ń láti máa ní èrò kan dáadáa àbáre àbádáadáa kó máa ronú dáadáa sí ọ̀dọ̀ ọlọ́run ọba ó wá láti inú àdísùlù kùsì pé ọlọ́run ọba ọba lékè ọlá ó ń sọ báyìí wípé èmi ọlọ́run nígbà tí ẹrú mi bá ti ń ronú dáadáa sí ọ̀dọ̀ èmi ọ̀dọ̀ ọlọ́run ọba tó ń dàbọ̀ dáadáa sọ́dọ̀ ọ̀dọ̀ èmi ọlọ́run ọba èmi ọlọ́run ọba ó máa bẹ pẹ̀lú ẹ̀ ní màá bẹ pẹ̀lú ẹ̀ gbogbo ìgbà tó bá ti ń rántí èmi ọlọ́run ọba nínú ẹ̀mí ẹ̀ èmi ọlọ́run ọba náà màá máa rántí ẹ̀ lọ́dọ̀ mi gbogbo ìgbà tó bá ti ń rántí èmi ọlọ́run èmi ọlọ́run ọba máa rántí ẹ̀ gbogbo ìgbà tó bá rántí èmi ọlọ́run ọba láàárín àwọn èèyàn láàárín àwùjọ àwọn èèyàn tó rántí èmi ọlọ́run ọba èmi ọlọ́run ọba náà máa rántí ẹ̀ láàárín àwùjọ àwọn tó ṣe é pé ní wọ́n tún lóore ju àwọn èèyàn tó ń wà lọ́dọ̀ wọn yẹn lọ tí ẹrú mi tó bá súnmọ́ èmi ọlọ́run ọba pẹ̀lú íǹṣì kan péré èmi ọlọ́run ọba ọ̀pá kan tó yẹ pé ó tún ju íǹṣì lọ́nà tó jẹ́ ipò ìlépo ìlépo ni èmi ọlọ́run ọba tí máa tún fi ṣe kí ni ni màá fi súnmọ́ ẹrú mi òun súnmọ́ mi pẹ̀lú íǹṣì kan èmi ó sì súnmọ́ pẹ̀lú ọ̀pá kan tó bá yẹ kó tún súnmọ́ mi pẹ̀lú ọ̀pá kan yẹn èmi á tún dọ́gbó ọ̀nà tẹ́mi ó gbà súnmọ́ màá tún súnmọ́ jù bẹ́ẹ̀ lọ lọ́nà tó yẹ pé ó tún tó bí ọ̀pá méjì tí ẹrú mi bá ń rìn wá bá èmi ọlọ́run ọba tó yẹ pé ó kàn fẹsẹ̀ rìn wá bá èmi ọlọ́run ọba ni èmi ọlọ́run ọba màá lọ bá pẹ̀lú ẹni tí ń ṣe kíni tó ń yára tó ń yára gágágágá rìn ẹni tó bá ń ronú jinlẹ̀ sí gbogbo sí àyè yìí àyè tata pé ká ti máa rántí ọlọ́run ọba yìí ẹni tó bá ronú sí tó ronú sí dáadáa á mọ̀ pé ìmọ̀ dábàá dáadáa sí ọ̀dọ̀ tó bá ti ń ṣe dáadáa kò sí ni dáadáa ó bọ̀ á bá látọ̀dọ̀ Ọlọ́run ọba àyè alákọ̀ọ́kọ́ la sọ yìí àyè ẹlẹ́ẹ̀kejì tó yẹ kó ti di pín dandan kíyàn máa ṣe kíni kíyàn máa ronú dáadáa sọ́dọ̀ Ọlọ́run ọba kíyàn máa dáadáa sọ́dọ̀ Ọlọ́run ọba àyè yìí òun náà ni ìgbà tó ṣe é pé ní àdánwò bá dé tí mùsíbà bá dé bẹ́ẹ̀ tí ikú tó ti dé tó wọlé wá bá ẹ̀dá tásìkò ikú tó àsìkò báyìí èèyàn gbọ́dọ̀ túláàsì ni fún mùsùlùmí òdodo kó ṣe kí ni kó dábàá dáadáa sí ọ̀dọ̀ ọlọ́run ọba kó sì ronú dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba àgbà wa látọ̀dọ̀ jábìr kọ́lọ́mbà ọyọ́nu sí ó ní òun gbọ́ tí ànábì kí ọlọ́run àtọ̀dọ̀ ọlọ́run kó máa bá tó sọ báyìí nígbà tí ó ku ijọ́ mẹ́ta tánàbì fẹ́ jáde láyé ànábì sọ ọ̀rọ̀ yìí ìgbà tó yẹ kó ku ijọ́ mẹ́ta péré tánàbì ó fi ṣe kíni tí ó fi fàyè lẹ̀ ó ní ànábì sọ pé ìkọ̀ọ̀kan nínú yín ò gbọ́dọ̀ kú o àyàfi kó jẹ́ ẹni tó ń ronú dáadáa àbí tó ń dàbàárí sí ọ̀dọ̀ ọba ọba àlekè ọlá